ليست الأخبار Quranic memorization and Arabic learning for students of all ages, standard library and functional ICT classroom. Nahim College has a secured, spacious and well-ventilated classrooms with qualified teaching and non-teaching staff. Nahim College is an award-winning school for its quality disposition. My name is Adeleke Alima. I'm proud to be one of the students studying at Downheim School. Downheim gives quality education through the right learning environment. My school gives me a brighter hope to face the future. If you enroll your child with Darnaheim College, your child will have the opportunity of seating for madrasa and will obtain Idadi and Tanawi certificate. Darmine College is located on number 8 Ibijokeoke Street, the Mill Alade Estate, Lasu Ishere Road, 0708 6833 240. Darunahim College, knowledge, virtue, and godliness. بسم الله الرحمن الرحيم إن الحمد wa نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحابه وعلى سائر من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته a ti sọ̀rọ̀ tì síwájú a ti sọ kíni ń jẹ́ pàtàkì àlá torí mi ò fẹ́ torí ń tá a fẹ́ sọ́pọ̀ lẹ́yìn ìgbà wọn gangan ibi tá a dé dúró ni àníwá òru a mélòó la lápin sí ibẹ̀ la dúró sí lánàá ibẹ̀ láti wá gbèsè lónìí pẹ̀lú ògo ọlọ́run a ti ṣàlàyé kọjá pé gbogbo àlá pátápátá mẹ́ta ni àlá alákọ̀ọ́kọ́ àlá dáadáa ìyẹn la ní ń wá ọlọ́run ọba subhanahu wa ta'ala alẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ni tahazinu mina shaitan àlá tí ṣètánì fi báyẹn nú jẹ́ àlá di méjì alẹ́ ẹlẹ́kẹta òun wá ní ma yuhadithul mar'u bihi nafsa ìtí ọmọ èèyàn rò lẹ́mi ara ẹ̀ tọ́wọ́ fi lálàá yóò máa máa pè ní rànràn àmójú oorun náà ló ti wáyé mẹ́tẹ̀ẹ̀ta nù ni nígbà mo ṣàlàyé mẹ́tẹ̀ẹ̀ta yìí mo sì mẹ́rin wá lórí ẹ̀ta nẹ́bí wa Muhammad tí ń sọ pé ní inna ruya thalath gbogbo alátàlá pátápátá mẹ́ta náà ni lànàbí pé ẹgẹ́ bí Ibn Majah ti gbà wá ó ní minha ahawilu mina shaitan èyí tí shaitani fi sẹ́rù báyàn ọjọ́ kan bẹ́ẹ̀ liyasu nabiya ibnu adam nítorí kó lè fi kó bànújẹ́ bọ́mà nabi adam nínú ẹ̀sìn ní mọ́ yahumu bi irrajulu fi yakadatihi ìtọ́mi yẹn kó léyà nígbà tó wà ní gbètètè tí ètí sùn tó wà dojú oorun tí fi ń lálà ìpín kejì nu anabi wa ń sọ pé kẹta ó wà ní jùsì ń min sittin wa arba'ina jùsì amina nubuwa ó lálà kẹta lálà tó ṣe pé ní ìjà anabi bẹ́ẹ̀ yẹn bá da sí sittatin wa arba'ina ọ̀nà forty six pé anabi ni o ọ̀yà ní tíbi ń jẹ́ anabi ẹ̀ pín sí forty six o ká wá mú kan nínú forty six òun káfẹ́ nìkan làlá àwọn àlá tó bá dáa téèyàn bá lá ìtumọ̀ ẹni pọ́lọ̀ mú dáa kan nínú forty six ìjà anabi ló fún un ló fi jásí pé àwọn àlá tó dáa ọ̀dọ̀ ọlọ́run ti ṣe kíni ní ti wá nígbà tí n sọ̀rọ̀ yìí lọ ní ànákọ̀hún mo yín àwọn ọ̀rọ̀ kan mo lọ́dọ̀ lárúbáwá kò sí kan láàrin hulmu àti ròyà lọ́dọ̀ lárúbáwá tí ń séde ni o àmọ́ anabi wa muhammad sallallahu ta'ala alayhi wa sallam òun ló jẹ́ òye wa pé tá a bá sọ pé ròyà alátọ́dá alẹ́ jẹ́ bẹ́ẹ̀ ló fi ní ar-ru'ya min Allah anabi ní ar-ru'ya alátọ́dá min Allah ọ̀dọ́ tiwa àṣẹ́dá gbogbo àládáadáa ní jẹ́rúyà wàlhólmù alájẹgẹjẹgẹ mina ṣèitọ́n ọ̀dọ̀ ṣètàn ní ti wá àṣàlàtà abalatọ́ba buru ọ̀dọ̀ ṣètàn ló ti wá òun ló kọ̀ọ̀rọ̀ ọmọ jẹ́ hólmù kí ni mo pè jẹ́ mọ́ èyí tọ́ba jẹ́ àlàdàdà kí ni ọmọ jẹ́ rúyà ọlọ́njẹ́ àmọ́ rí rúyà mọ́jàre hólmù mọ́jàre hólmù ní mo wá ń kà á lànà kí náà wá létí mo wá ń sọ àwọn àpẹẹrẹ téèyàn fi mọ àlá ọba jẹrùúyà àpẹẹrẹ tí yẹn fi màlá tọba jẹrùúyà ẹ jẹ́ sáré sọ bíi méjì àbí mẹ́ta nínú tí mo sọ kọjá àkọ́kọ́ ń bẹ sẹẹri gbogbo téèyàn bá lálàá kó òun ṣiṣẹ́ iṣẹ́ rẹ̀ iṣẹ́ tọ́à iṣẹ́ tẹ̀lé tọlọ́run bíi kéèyàn lálàá kó òun yẹn nẹfìlà òun gbàwẹ̀ òun ṣe sàrà ìyá òun rán òun ṣe òun sáré dáhùn bàbá òun pa òun láṣẹ òun sáré ṣe òun ṣiṣẹ́ rẹ̀ pẹ̀lú ìyàwó òun òun ṣiṣẹ́ rẹ̀ pẹ̀lú àwọn ọmọ òun àwọn san kínáfìlà yìí làwọn san kínáfìlà yìí àwọn san wà mọ́sálásí làwọn san kakura làwọn kakura ni sẹ́ẹ̀rí gbogbo eléyìí wọn pátápátá ruya sọ́ọ́lẹ̀ hàn ara rẹ ni ọ̀dọ́ ọlọ́run ti wá ṣùgbọ́n o ṣùgbọ́n o wọ́n fẹ́ pàkíyèsí kan bẹ́ẹ̀ ìyẹn náà ti sọ yẹn lánàá ti ń sọ̀rọ̀ àwọn ruya sọ́ọ́lẹ̀ àyẹn náà hmm. bọ́ọ̀ bá la ó tún ní ń ṣe pẹ̀lú ẹni ọ̀la ó ní ń ṣe pẹ̀lú ẹni ó ṣe kínní eléyìí ń bẹ ń kí àkàtì márùn kí pa jẹ̀mọ́ ẹ̀jẹ̀ ń gbàwẹ̀ mọ́ndé ń ṣe náfìlà lọ́ba lálá dáadáa eléyìí ọ̀mùtí ni ó lè ní ní bá ń lálàá kó òun kírun lójú oorun kìí sì kírun lójú ayé toríjọ́ kan àfa àwa tí máa ń pè láàfa àlàlà ibùnú sírí náà kí mo kókọ rẹ̀ ẹ àwọn méjì lọ bá ó jòkó mi ó jòkó báyìí alálòun máa rọ làwọn méjì bá lọ bá nìkíní bá ní yabuna sirin mo mọ̀ lálàá pé mò ń pèrún lójú oorun mò ń pèrún lójú oorun ibùnà sirin náà ni ó wo báyìí títí lọ́ba ni à máa palẹ̀ mọ́ ńlájì ọdún yóò ní bọ́ lájì ibùnà sirin náà dìde mi tó jòkó lẹ́lọ́mí bá tó dé lọ́ba ni yabuna sirin mo mọ̀ lálàá pé mò ń pèrún lójú oorun ibùnà sirin náà wo báyìí títí lọ́ba ni máa palẹ̀ mọ́ ń wó kó gbogbo rẹ̀. <laughs> máa palẹ̀ mọ́ gbogbo ilé rẹ̀ wọ́n kó àwọn àbúrò ní sírí náà lérè pé alákanná ni àwọn méjèèjì là ó lé léyìí ń lọ mọ́kà ó ní wọ́n kó lé eléyìí ó ní sẹ́ẹ̀ rí pé alọ́ọ̀ni wà á fi fi náà sí fìlà ájì yá túkà ìjà ala àwọn ẹni ọlọ́ọ̀ni ìbúra yìí máa ń pè ẹni ọlọ́ọ̀ni léyìí àwọn ẹni ọlọ́ọ̀ni ìbúra yìí máa ń pè ẹni ọlọ́ọ̀ni eléyìí ó lẹ́ẹ̀rí léyìí pé èèyàn jẹgẹjẹgẹ ni ní ẹ bá ń pèrún wọn lé sètánì lọ ní sètánì ní bọ̀wá kólé ni mo fi ní gbogbo àlátọ́dà àwọn náà ó tún wà lọ́wọ́ ẹni tó ṣe kínní tó la o wà lọ́wọ́ ẹni tó bá la o ló fi jásí pé èèyàn bú tó bá lálàá rẹ kó fura sí ààrẹ ó mutí ó ń jalè ó ń ṣe sìná ọwọ́n lálàá pé ẹ̀ sáà ń kírun ẹ̀ ń kírun ẹ̀ ń kírun múra kọ́ mọ́kùnso kò kẹfẹ́ rí o amẹ́ni ọlọ́run kò fi náfìlà ṣeré kò fi kíámù lélẹ̀ ṣeré ìrún ọ̀bọ́mọ lọ́wọ́ ní bá ń lála pa àwọn sáàsì káàrù à kọ́ máa palẹ̀ mọ́ kọ́lọ́ ń segin ọlọ́mọ àlìjẹ́nà lókù hmm, tó bá lála pa àwọn wà nulẹ̀ àlìjẹ́nà ibi tí ń lọ ní rí wọn àwọn tí wọ́n ń pè ní rúyáànù ni ọ̀dọ̀ àwọn ẹni ọlọ́run ní ti ṣe kíni ní ti ṣẹlẹ̀ bọ́ ọba lála rúyá tó da tó yẹ bá ṣe ẹni ọlọ́run fura síra rẹ o kọ́ bá yẹ kí wọ́n ń ṣe kìlọ̀ aburú kan ẹgẹ́ bí búnú sì rí ti tú àwọn méjì tí wọ́n ṣe kíni tí wọ́n lála pé àwọn ń pèrún tọ̀ mọ̀kànsáré yà síbẹ̀ òun ni torí ẹni tí ó máa gbọ́ mi ìgbà tó mo lè ọmọ ń jìbìtì ó sì ná tó náà wọn lálàpá wọn sì ká mọ tí wọn ni àwọn ẹni tí yẹn bá ti lálàrí òun máa ń dà nàbí bàbá yìí nìsí <laughs> tọ́lá àti sọ pé àládáadé àwọn sí tẹ́ntì tàtín wà àrùbáyé náà mìíràn lóbó wà ó mú ẹyọ kan nínú fọ tá bá pín ìjà nàbí sí fọtí sọmọ ẹyọ kan ó mú gbó ó ń ṣe náà ó ń jalè ó ń lu jìbìtì ó ń jẹ rìbá ọwọ́ ńlá lálàdáadá ọ ó lè má rí bẹ́ẹ̀ fún ọ ó lè má rí bẹ́ẹ̀ fún ọ ẹni tí yọ lálàárí tí yọ jásí dáadáa fún yọ jẹni tó jẹ ẹni bẹ́ẹ̀yàn búbalà ó lè má jẹ dáadáa fún o ó lè má jẹ dáadáa nínú tá a fi máa pẹ nínú tá a fi máa rúyà sọ́ọ́lẹ́hà nínú tá a fi máa tá a fi máa sẹ́ẹ̀rì téèyàn bá lárúyà sọ́ọ́lẹ́hà kò ní í gbàgbé ọlọ́run gangan tó fún la yóò fi rinlẹ̀ sínú. Si no ọkàn rẹ̀ ẹ rí gbogbo àlátà nẹ́bí lápáta kó tó ti pọ́dà nẹ́bí sọ́gbàgbé ni àwọn ọ̀nbẹ́lá kọ́lẹ̀ dì sí ọ̀nbẹ́lá kọ́lẹ̀ dì sí torí rúyà sọ́ọ́lì àwọn làwọn ànẹ́bí ọlọ́run fi bẹ̀rẹ̀ já nẹ́bí bẹ́ẹ̀ bá wà bẹ̀rẹ̀ sí ra rúyà sọ́ọ́lì à kò ní kú lẹ́mìí rẹ̀ tí ó fi lọ bọ́lọ́run ló fi jásí pé ara àwọn ìgbàlagbà tó bá sí lọ́n dáadáa tí bá ń sọ̀rọ̀ pé àbí ọgbọ̀n ọdún sẹ́yìn òun lálàbáyì òun lálàbáyì bó ti la àwọn ní ó tó tí ò ní yege torí pé ní eré ni aláàrẹ ló ṣe kí ni òun náà lọ́la nu tá fi máa aláàrí òun náà nù ni mo dá a dúbà wọn mo dá ọlọ́njà máa lára ọlọ́njà máa lára rí ìtàn kan ti Usman bùnà fani tí ìyàwó rẹ̀ ẹ́ tọ́lálà tọ́lálà so ìjọ náà wọ́n pa àmọ́ bí wọ́n ti pàjọ́ náà da torí ibi tó wá sọ̀kalẹ̀ sí ọlọ́ba nàbí wa Muhammad àtàbúbakar àti Umaru àwọn ọlọ́lọ́ lè bá mi wọ́n wà àti sọ́kọjá àtúnilá yà sí. Si, ibẹ̀ ni ma àwọn kílẹ̀ yẹn fi máa lábu àwọn kílẹ̀ yẹn fi máa lábu tọ́lá nàbí ní arúgbóyá minallah àlá dáadáa ti segin ni ní ti ń wá ọwọ́ ni wal hulmu mina shaitan àlá jagajaga ọ̀dọ̀ta ní ti ń wá jama ọ̀dọ̀ shaitan ọ̀dọ̀ shaitan ẹ dákun ṣe eré àlá jagajaga kí n tó máa kàńtẹ́ fi mọ ẹ jẹ́ n kọ́kọ́ sọ̀n kankan fún yín kí n tó máa kàńtẹ́ fi mọ àlá jagajaga ẹ sáré yẹn kìnnìkan ẹ dákun ẹ bẹ́ẹ̀ bá ti lálà jẹgẹjẹgàn yìí ń padà bọ̀ wá sọ̀rọ̀ yìí tí ó kọ́nà o dákun má sọ fún yẹn o kí mo ní ọmọ sí bọ́ bá sọ fún yẹn yọ sẹ́ mọ́lá o ẹ ẹ ẹ àfa tí n bá ń sọ̀rọ̀ ẹ̀rí ni ọmọ mú wa torí mùsùlùmí gbọdọ̀ sí gbogbo gbèsè ayé rẹ̀ alálìkìtàbí wa sunna ẹ má jẹ́ wọn fà lágbá ọ gbogbo tó díjú náà àlá láyẹ̀jú fún ọ ká tó kùn bíi tẹ̀fisiri ọdún yìí gbogbo tó díjú inú alákímọ́lá ṣe ayẹjú ẹ̀ má jẹ́ wọn fàlágbá ọ agbàpálá wà àmọ́ kì í ṣe àwọn tí wọ́n fi ń ṣe jìbìtì kì í torí àwọn tí wọ́n fi ń ṣe jìbìtì kì náà la ṣe fẹ́ ṣe wá sí àlánú Ramadan rẹ̀ torí wọ́n fi ń gbàyàn wọ́n fi ń lùyàn jìbìtì wọ́n fi ń bàyàn sùn wọ́n fi ń gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n fi ń àwọn èèyàn lé màá lórí ilẹ̀ sórí tó bá ti lára kálá wọ́n wulẹ̀ lọ́rọ̀ fara ẹ̀ balẹ̀ ní tó ṣe ń padà sọ fún ọ àmọ́jọ́ kan nítorí mo fi ní ẹ má rọ rèé o ọ̀rọ̀ tí mo fẹ́ sọ níbí yìí kẹ́ ẹ má rọ gangan kí mo fẹ́ sọ ṣùgbọ́n tá nẹ́bí sọ nípa àlákàlà mo fẹ́ sọ ṣùgbọ́n mo wá fi kún pé ẹ má ṣe kí ni ẹ má rọ fún yàn lárúbáwò kò kàn lọ́ba nẹ́bí wa Muhammad lọ́ba ní ya Rasulullah ìwò jíṣẹ́ ọlọ́run ra'aytu fil manam mọ́ lálàá lójú oorun ka anna rasi duriba fatada haraja wọ́n bẹ́ mi ní orí yìí Eri mi ba jábọ́ ní báyìí gbirigidi gbirigidi gbirigidi gbirigidi ó ní lèmi náà bá bẹ̀rẹ̀ sí lé eré yẹn lọ mò ń lé lọ mò ń lé lọ anabi ní láàtọ̀ hadithi nasa má bá àwọn yẹn sọ o bí tàlá o bí ṣèyítọ́ lè bí ká ṣèyítánì ní mú ọ sí má sọ bẹ́ẹ̀ nìkan ẹ̀rí sábà sọ fún yẹn bí wọ́n ti bẹ̀ẹ́ lérí náà nù anabi sọ fún mi má sọ bẹ́ẹ̀ nìkan o ṣèyítánì ń ṣe kí ni ìmú ọ ṣeré ni lójú oorun rẹ ṣètánì mọ̀ ṣeré ẹ rí i pé aláburúkú kí ẹni wọn bẹ̀rù lérí eré ìhun jábọ́ iyì gbirigbirigbiri òun wọn sáré tẹ̀lé eré ìhun lẹ́yìn sálà aláré ni ní abá ládùn àyà rẹ ọjà ẹ tọ́ba jí òtún kọ́kọ́ wíri ẹ̀ báyìí pé sọ́sì wà mẹ́ níta anabi wa sọ fún ni pé má bẹ́ẹ̀ nìkan ṣe kínní má bẹ́ẹ̀ nìkan sọ ṣètánì ni mọ̀ ṣeré lójú oorun èyí ń lọ fi yẹ wá pé gbogbo àlájẹgànjẹgàn tọ́ba nípa àwọn ṣètánì ní ṣe Ni mu yẹn ṣeré ẹ̀rí nu tá a fi pe hulimu ní látọ̀dọ̀ ṣèitọ́nù ẹ̀kọ́ta ìmán irú àwọn alábẹ́ kí la fi mọ̀ wọ́n ẹ jẹ́ sáré kábí nǹkan méje tẹ́ fi mọ̀ ọ́rọ́ alábẹ́ mo ti kàńjọ ní revision ní sí. àkọ́kọ́ ẹ má dààmú ara yín alátọ̀ ọba alátọ̀ káyọ̀ọ́kẹ́ tòmí ẹlẹ ẹlẹ tòjítọ̀ ndágún kì í sàlárí o hulimu mi náà ṣèitọ́nù ní jẹ́ o mo ti sọ yóò náà kọjá ti sọ kọjá sẹ́rí mo sọ̀kẹ́ jẹ́ òní ọ̀rìnrìn ẹ̀yàn kábùsù wọ́n tún máa ń pè ó sùn ẹni pé ó ti jí yóò ẹni pé gbogbo ẹni tí ń lọ tí ń bọ̀ lọ ń gbọ́ rí wọn ọ máa pè wọn wọn ní segin wọn ní gbọ́ ò ní báyé lọ́wọ́ bọ́ọ̀lù tàlàwù ni ni ẹlòmíràn nígbà náà ọmọlé dúngbèrè ọmọlé kọ́ ni inú tẹ́ fi máa lákàlà nù inú tẹ́ fi máa nù ni inú tẹ́ fi máa nù inú tẹ́ fi máa ntí ọ̀ pọ́sibú kẹ́ ẹ máa pọ́sẹ̀ lẹ̀ lójú oorun ntí ò lè ṣeéṣe kẹ́ ẹ kó ṣe kí ni inú ntí ò ṣeéṣe kí ẹ sọ pé a ah, òun rí àwọn àràwọ̀ ní bá rìn lérí lẹ́lẹ̀ ibo ni ìràwọ̀ máa wá òun wá rí ìràwọ̀ wọn rìn kí lẹ́lẹ̀ sí ìràwọ̀ máa rìn kí lẹ́lẹ̀ ah, ah, tí ò ṣeéṣe nu. No nu tí o ṣe ṣe nu ibi kí n sọ pé ah òun rí ẹja ní bá ń fò lọ́sánmọ́ báyìí lẹ́jà bá ń fò lọ́sánmọ́ sẹ́jà máa ń fò sánmọ́ ibo lẹ́jà gbé gbogbo alájẹgẹjẹgẹ báwọn ṣe tán nìyí mo ti ká kọjá lánàá ẹ máa lọ wù mí ẹ bá ti rí mo ti ká kọjá lánàá mo ti ká kọjá lánàá ṣe wá rí ẹjẹ kan mo ti sọ lẹ́ẹ̀kan náà o mo sọ irú àlátọ́ bá nígbà àwọn èyí sọ kí mo lè yẹn ṣe èyí rọ èyí sọ ẹ lọ wo Abu Salama sẹ̀ǹkọ́ Abu Salama sábẹ́ tani Abu Salama sábẹ́ tani alalila ti pẹ́ Abu Salama ni òun máa lálàá aláyẹ̀mí tó ń kíyèsí dé bóun bá ti la tó ń bá jí báyìí àárẹ̀ ọkọ̀ lòun ni bóun bá la tó ń bá jí báyìí kí ni ó ṣe òun àárẹ̀ ọkọ̀ lòun àárẹ̀ ọkọ̀ ni ó ní bí tí máa ṣe òun nù ni bí tí máa ṣe òun nù ó wá dijọ́ kan ló ń bá gbọ́ta nàbì ń sọ̀rọ̀ làmúnàbí bá ní àrùyà alhassana aládàáda minallah àtọ̀dọ̀ ọlọ́run ni o fàyídà ra ahadukum ma yuhib fala yuhaddith bihi illa man yuhib ó là ní ibà ń sọ̀rọ̀ njọ́ kan sẹ́mi àpò òun lálàkàlà tọ́ba sì la àárẹ̀ òsè kínní àárẹ̀ òkòlù ó là ní ibà ń sọ̀rọ̀ njọ́ kan là ibà ní a aládàáda o ọ̀dọ̀ ọlọ́run ti máa wá o ẹnikẹ́ni nínú yín tó bá rí i tí ọ̀làlà tó dùn mọ́ lójú oorun kó má sọ fẹ́nìkan àfẹ́ni bá fẹ́ràn rẹ̀ ẹni bá làlà tó dùn mọ́ lójú oorun kó má sọ fẹ́nìkan àfẹ́ni bá segin ni ẹni bá fẹ́ràn rẹ̀ anabi wa ni wàyí dara àmà yẹkra ṣùgbọ́n tó làlà tó ipá làtọ́ láwọn ìtẹ́mi ẹ̀ kọ̀ lọ́la faliyata awwadi billahi min sharriha kó ìtìsọ́kọ́ lọ́n ẹ ọlọ́run làmì bí aburú àlàyé o wa min shari shaitan ọlọ́run làmì bí aburú àṣetáni wọ́n kọ́ wa kẹnu sẹ́gbẹ̀ẹ́ báyìí kó tọ́lẹ̀ mẹ́ta wala yuhadithu biha ahadan anabi wa ni kọ́mọ bẹ́ẹ̀ nìkan sọ o kọ́mọ bá ẹnìkan sọ o fa innaha lan tadurrahu tí o bá ti bá yẹn sọ aláwọn ò ní sẹ́ abu salamani njọ́ tó ń ti gbá di si o tẹ́tẹ́lẹ́ tó ń bá ti lálàá wọ́n sọ kó mọ̀tò lálàá báyìí fẹ́ nìkan àárẹ̀ ọkọ̀ lòun ó ń bá délé òun lọ́lọ́lá àárẹ̀ ọkọ̀ lòun níjọ́ tóun ti gbọ́ dánẹ́bí wíwù tóun ti sàwùsù tóun tu tọ́lẹ̀ mẹ́ta tóun ọ̀rọ̀ fún yẹn mọ́ òun lálá yẹn kọ̀rẹ́ òun mọ́ òun lálá nǹkan wá sí kínní kọ̀rẹ́ òun mọ́ lọ́fi jásí pa ń padà bọ̀ ẹ̀kọ́ wo lèyàn fi bá láàrin lò sọ ara ẹ̀ láyẹn yìí àmọ́ ìtì sọ ẹ̀kọ́ wo lèyàn fi bá làbú lò tọ́ba làlàbúrúkú bò ló ṣe tí òfin ní sẹ́ńgbèsè ayé rẹ̀ á padà sọ. So à ń bá bọ̀ ni. ẹ̀ẹ́ inú rìwáyà mi Abu Salama yẹn ní njọ́ tóun ti gbọ́ àdìsí ni òun máa lálàá tó ń bá lálàá burúkú báyìí yọ dàbí ẹni pé wọ́n di òkè léwu lérí bí ẹni gbókè ni wọ́n léwu lérí àmọ́ yọ́tọ̀ ti gbọ́ta náà ti ní kí ẹ máa sọ ọmọ kí ẹ máa sàwùsù tóun ò ti sọ ọmọ tóun ò sàwùsù mọ́ òun kàn lálàá kálá lọ gbáà ni kò lápá gbèsè ayé wọn mọ́ ọlọ́run níjà lábọ́ lápá gbèsè ayé wa ọlọ́run níjọ́ lápáǹgbèsè ayé wa ọlọ́run níjọ́ lápáǹgbèsè ayé wa mo dá yín dúró bẹ́ẹ̀ mo wá fẹ́ bọ́ sí kinní kan tí mo fẹ́ nu kàn mo ní mélòó mo lára pín sí àkọ́kọ́ arúgbóyà minallah abẹ́ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ẹ olùmọ alájẹgẹjẹgẹ tó wà tó làjẹlá ẹlẹ́ẹ̀kẹta ńkọ́ ẹ ntọ́mọ ẹ̀dá ń rò lẹ́mìí tọ́wọ́ alálàlà bí bí káfíńtọ́ ọmọ alálàpá wọn ń jápákó káfíńtà ló ló bá sojú onímọ̀ lálàpín wà táwọn wá dé ìbàdàn làwọn sàn lódù pákó ìbàdàn náà wọ́n ti ń ta pákó wọ́n sì mọ lódù pákó ní káfíńtà tí wọ́n lódù tí ń lódù pákó yìí ti ń ṣe náà ní sẹ́kínì bóyá nìkan fẹ́ gbé sẹ́fún ní ronú bí ó ti gbowó pákó tí ó lọ rà ẹlẹ́tírísà ni tí wọ́n ń lálà pé àwọn ń so wáyà iná wọn ń ṣe kàràkàkàkà ẹlẹ́tírísà kí ni sẹ́ ẹ̀rẹ́ tẹ́tẹ́lẹ̀ bí afa àti ńlára pé àwọn sàn tọ́ tíra ni àwọn sàn ka tíra gidi sí àfa tẹ̀tẹ̀lẹ̀ ẹ́n orogún méjì ni tí wọ́n lára pé orogún òun àti ẹni nara wọn lójú ohun lójú ayé náà ṣe wọn ọjà tẹ́lẹ̀ <laughs> wọ́n wọ́n ọ̀sà sí ọ́ ìjà tẹ̀ ń bára yín jà ló fi ṣe kínní yóò ní mo lálẹ́ orogún mi mo fẹ́ lu pa lójú oorun ẹ̀ ń jà náà lójú ayé tẹ́lẹ̀ ẹ àwọn àṣẹ ìtànẹ́bí sọnù pé ti ń bẹ lọ́kẹ́yìn kéèyàn fi ẹ fi lálàá ẹ fi lálàá ẹni tí èkì ọtẹ tẹlẹ ọwọ alálàgbẹ ń gbára yín lójú lójú oorun lójú ayé náà ẹkìra yín kò sàṣì ọ̀kankan ìtì ń mi rẹ lóbi tẹ kíni lóbi lálẹ alákẹta nu alákàwá ń bẹ ti ń jẹ àdìgáàfù àhàlàm kí ni mo gbé wọn e e ti lálàá. ṣé rántí ńgbà tá à ń sọ̀rọ̀ ahamiyatu ru'a pàtàkì àlá àlọ́ pìtàn ọba kan tí Yusuf há sí ọ̀dọ̀ ẹ̀ tí ń bá ṣe mínísítà tọ́ba yẹn wálé la pé ìní àrá sábò àbákàràtín simẹ́ẹ̀nìn ẹ̀bí sàkáfà kó o sì gbóhùn òkè ọba lára pé òun làwọn màlúù kan tó bíi méje àwọn màálù kan tó rù bíi méje nígbà ọ̀yá làwọn èyí tó rù ń jẹ yìí tí ó sanra nígbà táwọn èèyàn fẹ́ fún lésì kí ni wọ́n wí. يا أيها الملأ أفتوني في رؤياي ọlẹ́yìn àbàfin mi alánimọ̀lá yìí o àtúlí ẹ̀túmọ̀ aláyìí fún mi ẹ̀túmọ̀ aláyìí ẹ̀fún mi bá ti wá lérí ẹ̀ naam. قالوا أضغاث أحلام. àwọn yẹn ní àdìgáàfù àhàlám ṣe ẹni pé nísìn wọn ò pé ní rúwúyá wọn ò sì pé ní àhàwínú ṣèitọ́n ó kọ́ táwọn pé ní kíni àdìgáfú àhàlà ìtumẹ̀ ni tú ọ̀dà kadìlẹ̀. wàmà nàánú bí ta wíìlì àhàlámì bí àlìmí. àwọn tiwa àmàlátú àwọn abọ̀fin ní sọ́bẹ̀ àwọn àbàfin rẹ̀ láwọn àmàlátú ẹ̀ẹ́dì pa láwọn wọn pé ní rúwúyá wọ́n wá fi àdìgáàsù ṣáájú kí wọ́n tó sọ pé ahalam kí ni ìtumọ̀ àdìgáàsù alátọ̀ wọnú ara wọn tó lóyún alátọ̀ ṣe kí ni aláti tó lóyún òun ló lágbára jù alátọ̀ ṣe kí ni tó lóyún kò sínú rúyà táàpẹ́ àlàrúyà ni tọkàn balẹ̀ pé bẹ́ẹ̀ bá ti la kí wọ́n sábà sọ fẹ́ ni èèyàn èèyàn tí wọ́n sọ fún kó jẹ́ ní tó nífẹ̀ẹ́ èèyàn ó di méní kò sínú alámù tọ́dẹ́rù bàyàn táàpù ìgbà tí mo la tẹ́yìn wá ń làágùn mo wá ní wọ́n gé mi lérí wọ́n ṣe gbá wọ́n ṣàwò wọn ò gé lérí wọn ò ṣe kankan ó rí màálù tọ́sán ra wọn yọkùn tí wọn tóbi ńgbọ yálà wọn tó ra àwọn kan tó rù ńgbọ yálà wọn tó rù bá jẹ àwọn tí ọ̀sán ra kankan sẹ́mi pé bẹ́ẹ̀ yẹn lárú ẹ̀ náà tó jí kò sí payà kan fún yóò láwọn tó àwọn màálù lọ́mọ tó ṣera wọn jẹ́ ra wọn wàhálà tiẹ̀ nu abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ sì ni bó ti rí bọ́ ọba lárú ẹ̀ òní bùkátà sẹ́ni tí ó bọ̀ tu ẹ máa bí wàtí Yusufu ń tu fún wa Yusufu lẹ́ ṣe ọdún méje tẹ́ ẹ dáko tí gbogbo ń tẹ́ ẹ bá dá lóko tí ó ṣe dáadáa dáadáa dáadáa ẹ wá gbìyànjú lọ́dún méje ń ẹ tọ́jú ń tẹ́ ẹ bá ká lóko ọdún méje kan wá ń bọ̀ tọ́jà sí pé àwọn ń tẹ́ ẹ tọ́jú lẹ́ẹ̀pàdà máa ṣe kínní lẹ́ẹ̀pàdà máa jẹ́ ọdún méje lẹ́tọ̀ọ́ fi jẹ̀yìn náà kálukílù ó tó bálánsì ẹ dákun ntí ọ àfẹ́ ti gbogbo kọ́ńtírì lọ́lọ́run fi hàn bàbá wọn àmọ́ wọnú sí kó wọnú kíni ọ wọnú ara wọn àlá tó lóyún àlá tó dìsẹ́rí tó dìsírù òun ni wọ́n ń pè ní àdìgáàfù àhàlám àmọ́ èyí tó súnmọ́ tá a fi tì sí jù ọ súnmọ́ àlámà kí ni mo pè é hmm, bí kí wọ́n sọ̀rọ̀ fún yẹn kí wọ́n pòwe ṣe é mọ̀ pé yẹn bá pa òwe ẹni tó bá mọ̀ ló lè tú òwe ẹni tó bá mọ̀ ló lè tú òwe ẹ bá sọ fẹ́ni tí ò mọ̀ sí pé ọwọ́ ọmọdé ò tó pẹ́pẹ́ yóò ní kó fi nǹkan ti sẹ́ nínú tọwọ́ rẹ̀ ọba sì pé ọ̀sẹ̀ bí ó sì wá tí ó fi ti ṣé n tí ń wínú tí ń bá lọ́wọ́ àgbàlagbà ọwọ́ kéréngbè yóò ní kó fọ̀ náà tí ọba dẹ̀ wàá dẹ̀ fọ́ á sí ní ọba fẹ́ sí ṣé n tí ń wínú sọ́wọ́ yìí ni wọ́n ń wí sákèrègbè ni wọ́n ń wí ṣé ọwọ́ ọmọdé ò tó pẹ́pẹ́ ṣé pẹ́pẹ́ òkè yìí ni wọ́n ń wí wọ́n ní bàbá bàbá lọ́wọ́ ọ̀dọ̀ ní wáyé tó ń kí kìsà sí ni ọwọ́n àgbà sí lè má kí kìsà sí ma máa kà tàfi máa mọ̀ pé àlè níbi tiẹ̀ ṣé tiẹ̀ ń wí <laughs> irú ẹ̀ làwọn irú ẹ̀ ni wọ́n ń pè ní àdìgáàtú àhàlám àlá tó lóyún sí inú àlá tó lóyún sínú téèyàn bá ti láró eléyìí òun ó nídìí kí n mo ló nídìí ó nídìí ẹni tí ó tù èèyàn mélòó ni wọ́n tún àlá òpòrọ́ lọ́pọ̀ ọ bẹ́tà kó tì í bọnú àhàlám ọbẹ̀ ta kéèyàn fi àdìgásọ aláàmù sínú hólímù nínú kí mo ní kéèyàn fi sí nínú hólímù aláti ṣètá ní gbé wa téèyàn ó ṣàdúrà síta burú wọn ṣégin ni tí ó lọ ibi téèyàn fi sínú torí tọ́ lọ ń wọ ẹni tí ó tu kìtọ̀ ọ́ aṣọ wo jìbìtì o lọ́dọ̀ tí wọ́n lẹ yorùbá yìí mi ò mẹ́ni tí ń rà lá o mi ò mẹ́ni tí ń rọ o lẹ́nìkan ti júwe fún ọ n ò sí ní ọlọ́kẹ́nìkan ẹ bá lọ jìbìtì mọ́ra nílẹ̀ akọ nígbà tá a lè kúrò náà fẹ́ sọ àdìgásù nísìnyí ibo ló fi tì sí ahlam ó fi tì sí bí hólímù ni tó bá rí bẹ́ẹ̀ ìdájọ́ tá a fún hólímù láti kí ni láàfún náà ṣùgbọ́n àlá tó lóyún ní ń jẹ́ kìí ṣe rúyà sọ́lé àtàlókílẹ̀ kìí ṣe ìtọ́dáyà jáyàn táni ṣe táni ni kìí ṣe tá à ń bẹ́ mi rò bí ìgbà tí wọ́n sọ nǹkan fún yàn tó nídìí ìtumọ̀ kọ̀dáyà jáyàn kò dùn yẹn nú àmọ́ nídìí kí ni àlá yìí ń wí ó nídìí kí ni aláyìí ń wí ó nídìí ẹ̀ ó nídìí kí aláyìí ń wí bí kí ẹ sùn nísìn kọ́ alálà pé àwọn kan wọn lówó ọdún bì kan bọ́yá àwọn kan dé bọ́sọ̀ lọ́rùn wọn bọ́yá tí ẹ ò sí bẹ̀ rárá o ọkàn dúró lòún àdìgáfọ̀ alámùnú torí kò dáadáa fún kò burú fún wọ́n kàn sóò fíìmù fún lásán lójú oorun ọwọ́ akẹni tí ọba ṣe kínní tí ọba yẹn jù òun ni wọ́n ń pè ní àdìgáfọ̀ ahlam adiga mo ti sọ́nà ìpamọ́ fẹ́ yanjú abẹ́ẹ̀kọ́ ni wọ́n máa ń pè ní ahlamu mukhtalatọ alatọ wọnú ara wọn wọnú ara wọn àwọn tó lè tu làwọn tó bá mọ̀ nípa àlá àwọn ni wọ́n lè yanjú eléyìí ni nílé yanjú eléyìí ni yanjú eléyìí ni naam mo wá fẹ́ bọ́ síbi àdàbùrú ya asaliha bí ìyẹn bá wà lálàárí ẹ̀kọ́ wo lè yẹn fi bá àlàáre lò ẹ̀kọ́ márùn ẹ̀kọ́ mélòó mo pé jẹ́ mọ́ ẹ̀kọ́ márùn ni pọ̀ lálàáre o o sì fẹ́ bá àlàáre yẹn lò ẹ̀kọ́ márùn ló fi bá lò àkọ́kọ́ ẹ̀kọ́ tó fi bá lò ẹja gbogbo tá a bá sọ́nà ọba sọ pẹ̀lú ẹ̀rí ni o súnà sí wà láti tún ayé wa àtàlì kíámà wa ṣe ni súnà láti fi sáyé táyé wọn fi ṣe kínní tí ẹ dá bá fi súnà bá a ọ jẹ ìyàwó lò ọ jìbìtì anabi wa muhammad hadith mọfẹ mu ayi ọba nasa yi bukhari o anabi ni idara ahadukom ẹnì kọ̀ọ̀kan nu yín tọ́ba lala aláwòlọ́wọ́ ala ruya yohibuha alatọ́ da tinu tiẹ̀ náà lọ́gbà la yìí segin ni ó da bí a ń ṣe kìámu lélí bí a ń ṣe nabila à ń ṣe mọ́ra à ń ṣe ajé àgbé ara mi à ń ṣe anabi ni fa innama hiya minallah àtọ̀dọ́ segin ni anabi wa fẹ́ lé àwọn ẹ̀kọ́ ó fẹ́ lé àwọn ẹ̀kọ́ tí ó sì ọlọ àkọ́kọ́ faliyamadilaha aleya kọsọ pa alihamudulilayi kí mo ní yóò wí jẹ mọ bí wọn bá ti lálàárí tó bá ti tají ntí ọkọ jáde lẹ́nu ẹ ní kíni ẹ̀kọ́ àkọ́kọ́ anabi ni waliyu hadithi biha kọsọ ẹ mú yọ yín padà sọ ní di márùn wọ́n kàn ká àdìsí yìí ni anabi wa ni wa idha raha ghayru dhalika mà yakra tọ́ba fi lè rí nǹkan míì tó yàtọ̀ sí dáadáa tẹ́mi ẹ̀ sì kọ̀ọ̀kan o fa innama hiya mina shaitan shaitan ló mú wa o fali yasta'idh min sharriha kó ní kọ́lọ́ ń wala yadhkuru ali ahadin kọ́mọ sọ fún o fa innaha la tadurruhu bí ọba ti sọ fún yẹn kò ní la tọ́ ìgbésẹ̀ mélòó mo léyìn ó ṣe jama àkọ́kọ́ ń bẹ ni an yahmidallaha alayya kó dúpẹ́ fọlọ́n kó ń lọ́rọ̀ aláwọ̀ ń tají báyìí ntí ọkọ̀ ṣe ni kíni alhamdulillah bẹ́ẹ̀ irú aláwọ̀ lè yẹn ṣe bẹ́ẹ̀ sí kí ló kọ́ aláàrí rúùyà rúùyà yẹn ń tají báyìí ọkọ̀ sọ pé kíni alhamdulillah alhamdulillah alhamdulillah ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́lẹ́ wọnú àdìs tí mo mú wá lẹ̀ kan ìjẹ́nu buhari kí mo ti mú wá òun ní sọ̀rọ̀ kó dúpẹ́ fún ẹ wá lọ wọnú muslim àdìs mi wà ń bẹ àdìs yẹn ni fa ìnra àrùyà hasana tọ́ba lálà tọ́ba da tọ́lálà fali yubashir kó jẹ́nu òun dùn kó jẹ́nu òun segin ni sẹ́yìn tí tọ́ba jí báyìí tó ní alihamudulilayi alihamudulilayi inú rẹ̀ segin ni ìgbésẹ̀ kejì nu kí ni ó segin ni kí ni ó dùn ìgbésẹ̀ kejì nu ìgbésẹ̀ kejì nu tọ ìgbésẹ̀ ẹlẹ́kẹta fẹ́ni tọ́lá la dáadáa ìgbésẹ̀ kẹta fún ni pé ayyata hadatha biha liman yuhibbu duna man yakra kọ́ wa wẹni tóun bá nífẹ̀ẹ́ sí ẹni tó bá segin ni òun ni kò sọ fún o tó bá nífẹ̀ẹ́ sí ni ó sọ fún o kò gbọ́dọ̀ sọfẹ ni tóun náà hẹtì abẹni tó hẹtì ẹ sórí ntí máa sábà ṣẹlẹ̀ bí ala bọ́ ọ bá sọ fún yàn bọ́ bá ti rọ fún ọ ní máa sábà jẹ ọbẹ̀ ta ẹni tó bá sọ aláàrẹ fún kó o ṣe kí ni ì ń padà ń bọ̀ wá sọrú èèyàn téèyàn sọ fún amantadisi yìí ń wí ni pé ẹni téèyàn bá nífẹ̀ẹ́ sí ni kéèyàn sọ kí ni anabi ní aruya alhassan minallah hadisi mi tunu anabi lalatọ da ọ̀dọ̀ Ọlọ́run ní tiwa fàyídàrá àdùkúnmá yuhib bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan yín bá lálà tọ́wárí ntínú ẹ̀ dùn sí torí ntọ́ da lójú àlàyé fàlà yóò hadithu bihi illa man yuhib kò gbọdọ̀ sọfẹ́ nìkan àfẹ́ni tóun náà bá ti kíni tọ́ba nífẹ̀ẹ́ sí ni kí kò fún inú riwaya mi tí n bẹ̀rẹ̀ dọ̀ mùsùlùmù tí mo kà anabi ni wàlá yukhbiru illa man yuhib kò gbọdọ̀ sọ fẹ́ nìkan àfẹnudọ́ba ṣe kínní tọ́ba nífẹ̀ẹ́ sí ni kò sọ tọ́ ìtumọ̀ ẹni pé ìtumọ̀ ọmọ sọ fẹ́ tọ́ba nífẹ̀ẹ́ sí ìtumọ̀ ẹni pé ẹni ọba mà lọ́ta rẹ̀ má ṣe kínní ẹni ọba mà pé ńlára rẹ̀ má ṣe kínní má sọ fún ẹ Yusufu lálàá ìnira àìtù ahada asara kawkaban wa shamsa wàlùkọ́mọ́ra rà àìtò ń lí ẹ dákun alátọ́lá òun kíni aláwọn ròyà ni aládàáda ni gbogbo nǹkan fèrè balẹ̀ fún mi fèrè balẹ̀ fún mi fèrè balẹ̀ fún mi mánà kó ń di yẹn gbogbo àwọn ọláwá sí kíni kíni bàbá rẹ kọ́ fún bàbá rẹ ni ìwọ ọmọ mi ìtọ́kọ̀ lọ fún ni pé wọ́ọ̀sì alátọ́lá yìí má sọ fáwọn ẹ̀gbọ́n rẹ o dákun ṣe sùúrù àfa tọ́ ọ bá fi sọ fún wọn wọ́n hàn ọ́ ní gẹ́rẹ́gẹ́dẹ́ mọ́ fàyẹ kì í dùn lákàkà yìí dá ìtumọ̀ káyidù gan wọ́n ń tú káyidù sóògùn wọ́n ń tú sásàsì ìnà òun yẹ kì í dùn náà wá kì í dùn tí a bá pè nǹkan ní káyidù ète ní jẹ́bẹ̀ gbogbo tí a bá fi lé ṣẹ́gun rẹ tó ní mọ̀ káwọn wọn ṣe ni wọ́n ń pè létè gbogbo tí wọ́n fi hàn ọ́ lé mọ̀ tí wọ́n fi ṣẹ́gun rẹ tó sì ní mọ̀ pẹ́ni tí ń ṣe òun ní ń ṣe òun ní jẹ́ kí ni ẹ̀mí pọ́lọ̀ ń dákun sọ wa níbi ète obìnrin ète wọn pọ̀ púpọ̀ ète wọn sì tún wẹ́ pọ́lọ̀ ń dákun sọ wa níbi ète àwọn obìnrin ète wọn pọ̀ púpọ̀ ète wọn sì tún wẹ́ torí kóbìn tí ó fi pa ọ́ ní mà tóbi ó fi pa ọ́ ní sẹ́kínní ó ní mà obìnrin ló lè ti ọkùnrin ló ní jàmbá ọkùnrin ó ní ẹ mọ́sí mọ́sí kí ló sì ẹ̀hẹ́n mi ò fún ọ mi ò fún ọ nánú kí ló fẹ́ sí ọ jàǹbá rẹ̀ ó lè dúró tì ọkùnrin ló ní ọlọ́run dákun ṣọ́ wa níbi jàǹbá àwọn ọkùnrin jàǹbá wọn pọ̀ púpọ̀ jàǹbá wọn sì lékún ó lékún tí wọ́n lékún torí yóò ṣe yóò ṣe kí ni yóò ní mi ò fún ẹ mi ò fún ẹ kí hmm, ok ok ok yóò ní òun ti báyàwó rẹ̀ sùn sí ní tọ́ba sí àbí àwọn ẹni tí ń ṣe bí ò sí ò sí ni ọ̀gá ni ó sì bá yàwó ọmọọṣẹ́ rẹ̀ sùn yóò sì náà hẹ́n àwọn ti bá rẹ̀ sùn so dùn bí sẹ́ni àbọ̀mọ̀ lọ ìwà wọn kí ló ṣe fọ́mọ̀ ọmọ òtún ní tí ó ṣe àmọ́ ibi tá a ti lọ kọ́hún ibi tá a ti lọ ní gbólóhùn káyidù fáyẹ̀ kìí du káwọn ọmọ ìyá rẹ̀ kí wọ́n má ṣe àlùmọ̀ǹkọ́rọ́ yìí tó ní màpá wọn ni wọ́n ṣe ọ́ ọmọ ìyá rẹ ni wọ́n tó bá sọ aláì fún wọn fáyẹ̀ kì í dún láká wọ́n hàn lè mọ̀ wọ́n jàǹbá rẹ wọ́n ṣàbùrú fún ọ tó gbogbo aburú téèyàn bá ṣe tí wọn ọmọ pọ́n ló ṣe ní jẹ́ka ìlú òun ní jẹ́tẹ̀ òun ní jẹ́ ètè òun ní jẹ́tẹ̀ anabi ọlọ́run ni Yakubu anabi ọlọ́run làwọn ẹ̀gbọ́n yusufu anabi ọlọ́run ni yusufu síbẹ̀ bẹ́ẹ̀ bàbá yẹn ọ̀dàstáǹdì ìjẹ́ orogún sórogún tí ń bẹ láàrin àwọn ìyá wọn. bàbá yẹn mọ̀ pé àwọn ọmọ ìyá yìí pẹ̀lú àwọn ọmọ ìyá yìí àwọn ìyá yìí gan àwọn ìyá yìí gan ń sorogún láàrin ara wọn o wọ́n dààmú ara rẹ o láti láéláé lórogún tiwa o àwọn anábì ọlọ́run la yẹjú ilé orogún ilé orogún la yẹjú lọ́dọ̀ wọn yìí o ajá gbé bọ́lọ̀ ti dá yénu bí ó ti máa rí lọ́nu o orogún ni wọ́n wá rẹ̀ wọ́n èyí tí fè mọ̀ tí wọ́n hara wọn hàn ni èmọ̀ tí wọ́n hara wọn ò sú ẹ̀ fún ọ ni àbí kíkan ọlámọ́mára kó fi kejì sọ́wọ́ ọlọ́run pé òun lọ lọ́nu tí ó sì máa hàn ní èmọ̀ fáyẹ̀ kí dú láká ọ̀rọ̀ yé Yakubu pé àwọn ọmọdógún yìí ó ti mọ̀ pé àwọn ìyá wọn ní tí wọ́n bá wọn sọ àwọn ìyá wọn ní èmi mo ní gbogbo wọn àmọ́ ìyá tọ̀ọ̀tọ̀ ló bí wọn àwọn ìyá yìí ó ní tí wọ́n bọ́ ma wọn sọ ní tí wọ́n bọ́ ma wọn sọ nfa yẹ kí du lákàkà yìí dà tóró ti mọ̀ pé wọ́n lára Yusufu kọ́ wa nígbà náà wọ́n bí Yorùbá náà ti parí ọ̀rọ̀ wọ́n ní wọ́n bí mọ́lẹ́ ọ̀yọ́ ẹ̀sọ̀ rẹ náà àbẹ̀wò Yorùbá kọ́ bọ́ ọba lálàlálà má sọ fẹ́ni tí ọba yẹ kó sọ fún o ibi àti lọ́nu yakubu gan ò jẹ́ wọn sọ fún àwọn ẹ̀gbọ́n rẹ̀ ó ní fáyẹ̀ kí dú lákàkà yìí dá bí wọn náà bá lálà tó dá tó jẹ́ rúyà dá nínú ta nẹ́bi fi kọ́ wa ni pé fàlàyò hadithu bihi illa man tuhib ọ gbọ́dọ̀ sọfẹ nìkan àfẹnitọ ọba sí kínní tọba nífẹ̀ẹ́ sí nínú ẹni tó wà má fi sọ̀tá ńjẹ́ bẹ́ẹ̀ má fi so ní lára tó bá fi so ní lára yọ pàtì ẹ jẹ́ ńjẹ́ bẹ́ẹ̀ ẹ dákun jama gbẹ̀ni ọba tìrì tí ń bá rẹ má sọ àlá rẹ fún o ìwọ àtẹ̀yànjọ wà lẹ́nu sẹ́ ẹjọ́ ń du promotion pé mi ni wọ́n gbé fún wọn gbé fún ọwọ́ alálà pé òun fò lòkìlòkìlòkì sánmọ̀ wá sọ fún yóò ti fura pé ọfẹ́ ga àbí yóò sì wá bí yóò ti jọ bọ́ torí fàyẹ̀ kí dúlákà káyidá yóò ṣẹlẹ̀ sí wọn náà ẹ̀kọ́ di mélòó tá a kọ́ báwọn ó di mélòó àkọ́kọ́ kéèyàn dúpẹ́ fún ẹlẹ́ẹ̀kejì kéèyàn jẹ́ kínú rẹ̀ ó ṣe kínní ẹlẹ́ẹ̀kẹta má wàá sọ fún yàn àfẹnitọ́ ọba ṣe kínní tọ́ba nífẹ̀ẹ́ sí má sọ fún lára má sọ fún táyẹ àwọn èèyàn mi sì ń bẹ ẹ wo ọlọ́run dáyà lóríṣiríṣi o ẹ wo ọlọ́run dáyà wo ẹlòmíì níjọ́ tọkọ rẹ bá ṣe nǹkan rí inú rẹ̀ onídùn ọkọ bá ní àmà dúpẹ́ fọlọ́hún ṣíṣe ni wọ́n fi mọ́tò kan lọ mẹ́bí thirty eight million wọ́n mọ̀ títí payment fún ẹ lórí bu ọwọ́ ara yẹn tó bẹ̀rẹ̀ ṣé mọ́tò lọ́wọ́ kan lọ́rọ̀ yín mọ́tò lọ́kàn ọdún karùn-ún tá a ti kọ́lé yìí tátà ń gbé bẹ̀ ní sí ọ̀yẹ́ ká ti change ilé yìí wọ́n kọ́lé ọdún márùn-ún lọ́yẹ̀ káwọn change yẹn kò síjọ́ tọkọ rẹ̀ ó sì kan rẹ̀ inú rẹ̀ ọmọ sí kínní ọlọ́run sì ti fi hàn tira wọn mọ́kọ̀ ò ní sọ fún mọ́ni bọ́ bá lálà kọ́dà fún ọ irú ẹ̀ kó ṣe ni ọ̀rọ̀ ìyàwó mi ni mo gbọ́dọ̀ sọ fún kò sí bí tiẹ̀ o <laughs> àwọn ọkùnrin kan náà sì ń bẹ bí ìyàwó wọn bá ṣe ríire yóò ní òun ò ní gbà o ìyàwó rẹ̀ ṣe ríire olóòdì <laughs> ọlọ́mọláwà ìwọ ìyàwó náà tọ́ ọba ti lálàárí irú ẹ̀ kó ṣe ni ọkọ ìyàwó ni yín abẹ́yẹ sọ̀rọ̀ ní tó nǹkan ìfẹ́ tó yẹ kó wà láàrin yín ò ṣe ni kò tó kò tó bọ́ọ̀ lẹ́gbọ̀n tó bá rí bẹ́ẹ̀ má sọ fún un bọ́ọ̀ lábúrò tó rí bẹ́ẹ̀ má ṣe kínní bọ́ọ̀ lọ́rẹ̀ tó rí bẹ́ẹ̀ má ṣe kínní aládùúgbò tó bá rí bẹ́ẹ̀ má sọ fún un. sẹ́nu báyìí kam èyí tí Yusuf sọ fún bàbá rẹ̀ tí wọ́n padà jí gbọ́ lọ́nà mi ẹ̀rí bí ó yọrí sí ọ̀dàlì kìí àmàtọ́ lọ́nà lọ́dà padà kò ní ìyègbà tó ṣe nù kànga wọ́n tún wálé wọ́n ní kòkò jẹ́ wọ́n tún pẹran wọ́n ní ìjẹ́ Yusuf rèé wọ́n ní gbogbo ti jẹ́ kànga tí wọ́n sọ sí wọn rò pé yọ̀ darí ọlọ́run ló darí ẹ̀ fún rẹ̀ ah. bàbá wọn sì ti sọ njó ti lára pé fáyẹ̀ kì í dú lákàkà yìí dá njó ti lára wọn sọ bẹ́ẹ̀ fún ẹ wá dáhùn àgbàlagbọ̀ ọmọ ntọ́kàn bàbá dáadáa bàbá tó eré ẹ̀ pé lẹ́yìn ìjà nàbí lẹ́yìn ìjà nàbí tẹ̀ eré ẹ̀ tó ṣe kiri ìjà nàbí yẹn eré pípé ni gbogbo nǹkan pèsè lónìí ọlọ́tọ̀ ọlọ́rẹ̀ látẹ̀kì aláìwọ́tí katọ́ ara àwọn bọ̀dá mi àwọn bọ̀dá mi fáyẹ̀ kí dú lákàkà yìí dá ọkàn bá tiẹ̀ jẹ́ ni o wọ́n sì ọ́ kan tó onímọ̀ káwọn wọ́n sì ọ́ ọ wà ní inna shaytana kana lil insani. inna shaytana lil insani aduwwun. ṣètánì máa dásà ní àwọn èèyàn tí ọba bẹ̀ jẹ́ ni ìtumọ̀ ẹni pé bí wọ́n ti dá tó yìí ṣètánì lè lò wọ́n o bí wọ́n ti dá tó yìí ṣètánì lè ṣe kí ni ó lè lò wọ́n bọ́ọ̀bá ti lálàáre sẹ́nu kàm dúpẹ́ fọlọ́n alhamdulillah alhamdulillah alhamdulillah ah, lọ́mọ dúpẹ́ lọ́mọ dúpẹ́ sinafila kò dúpẹ́ sí gbogbo ẹ̀ tọ́ torí tọ́ ọba fi rojọ́ fáwọn tí ò fẹ́ràn rẹ̀ fáyẹ̀ kì í dú lákàkà yìí dá ọwọ́ wàhálà tọ́ máa nánu tọ́ba sì wọ̀ wàhálà wọlé má bọ́ ń Yusuf padà bọ́ ìwọlé má bọ́ o òdodo mọ́sọ̀ ọ̀hún wòye ṣe yusufu o wọ́n sì ṣe ti yusufu fún láti fi kọ́ wọn ní tọ́wọ́ bá gbẹ̀kọ́ ọba lọ bọ́ọ̀ bá gbẹ̀kọ́ kí mo ló ṣe ọba lọ ọba lọ ẹlẹ́ẹ̀kẹrin ǹjẹ́ kò ní bẹ́ẹ̀ tàbí mọ́ kábàámu bọ́dá yóò náà dùn ẹlẹ́ẹ̀kẹrin tọ́ọ̀bà wá wọ ẹni tí ó sọ fún ẹni tó sọ fún tí ó bọ̀ ọ̀rọ̀ má sọ ẹni tí ọ̀rọ̀ la burúkú fún o an yas'a fi tafsiriha tafsiran hasanan sahiha. ẹ wo torí káwọn sábẹ́ má gbé alágbági ibi tọ́rọ̀ àlọ́ fúyẹ́ sí ẹ wo ẹjọ́ torí ọlọ́run ẹni tí ọba sọ fún pé bá ń rọ àláyé méjì ni inú kọ́ ọ̀rọ̀ kan rẹ fúnra rẹ mọ̀lá la ní sèpé a. Ah, mo ń fò lọ sánmà la la la èmi náà rọ nǹkan mi pé tọ́ mo fẹ́ ga nù ni mo rọ àbí ìrọ nǹkan mi mo ti rọ náà nù ọ̀rọ̀ <laughs> àná mo wá lálàá pé a ah, ń sin náà fìlà mọ́sálásí dárú nàáyìn ọ̀dà mi pé mo fẹ́ lọ mọ́kà nù ni ń rọ sí mọ́kà ni torí mọ́kà tó dájú yà ọ bẹ́ẹ̀ ta kọ́ ọ̀rọ̀ nǹkan rẹ sí dáadáa fún ara rẹ ọba ti lálàárí yá arọ nǹkan rẹ sí dáadáa fún tọ́ọ̀bà wa fi lọ̀yàn wẹni tí ó sọ̀rí tọ́ọ̀bà rọ tí ó bọ̀rọ̀ ní a sábúrú aburú ọkọlù ọ́ kò gbọ́ mi dáadáa ní a bá rọ sábúrú aburú ṣègì ni yọ ọkọlù ọ́ ọlọ́run bá fàṣẹ sí yọ ọkọlù ọ́ lẹ́ẹ̀kan náà ni ọlọ́run bá fàṣẹ sí torí sábà bẹ́ẹ̀ anabi èéfẹ́ e káwọn sábẹ́ rọ àláfẹ́ lómi àfọwọ́ torí yóò bá wọn rọ sí dáadáa yóò sì rí bẹ̀ fún un tá ànábì bá wá kásùbà tán ẹ máa gbọ́ bá ànábì bá kásùbà tán táwọn yẹn jòkó mọ́tíláṣí yóò wá béèrè tó bá kásùbà tán yóò ní man ra amikun ruya ta lọ́la lálọ́ nínú yín fọ́lì yẹ kó sùn ha kó sọ fún mi o àbírò ha láhùn èmi ní ìbárọ̀ torí pa ànábì ọ̀rọ̀ dáadáa fún wa kò ní fẹ́ wọn sọ fẹ́ lòmíì kọ́ máa rọ ní rírọ́ tí ó. anabi gan ó bi àwọn sábẹ́ pé man ra'a minkum ru'ya tá ń lálàáre lónìí inú yín falyakussaha kọ́sọ́ fa inni u'abbiruha lahu èmi ó sọ tuma aláwọ̀ fún n ó tu funfun anabi ó sì ní tu ibi lẹ́nu ẹ̀ láyéláyé ibi anabi bá sì rọ sílẹ̀ ni ó ṣe kí ni anabi mọ́nítọ̀ àwọn sábẹ́ gan bí àlá kí wọ́n mọ́ mọ́nítọ̀ ara ẹ̀ bí àlá kọ́ kàmá jábọ́ kí ẹ jòkó lábẹ́ gẹ́lẹ́ ń sàṣẹ́ mílíọ̀n sọ̀lá báwọn ọ̀rẹ́ ẹ̀ lásẹ̀ bí orí báyìí rẹ ti bàjẹ́ wọ́n àwọn kan bẹ ní ajọ́ ọkùnrin tí wọ́n máa sàsẹ́mbìlì wọ́n kàn jòkó kutukutu káàkiri láwọn bí wọ́n máa jòkó àsẹ́mbìlì ibẹ̀ ló ti ń rọ àlàtì ayé rẹ̀ bàjẹ́ ànábì mójútà làwọn sábì òun gan ní ṣe kíni ní bá wọn tu fún rẹ̀ bó fi jásí pé tọ́ bá ti lálàá rẹ̀ tọ́ tají tó dúpẹ́ fọlọ́hún tínú rẹ̀ dùn ìwọ gan lọ́rọ̀ nǹkan rẹ̀ sí dáadáa fúnra rẹ̀ mọ̀jẹ̀ nìkan bọ́ sí mọ̀jẹ̀ ọbọ̀ Odi di mélòó tí mo kà báwọn ó di mẹ́rin tọ́ ẹlẹ́ẹ̀karùn tí wọ́n á pè ọ́ lákèsí sí yín wàá júwe èèyàn márùn fún ọ tó lè rọ́ọ̀la tó bá jà láàrin èèyàn mélòó mo ló lè rọ èèyàn márùn ni tó bá jà láàrin èèyàn márùn ló lè rọ àkókò ẹni tó lè rọ lẹ́bí ẹni tó ẹ pé kí ni mo pè é jẹ́ mọ́ èyí sàwọn onílà ká ìkúsẹ́kúsẹ́kúsẹ́ o àwọn tí bá ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀rí bọ́rọ̀ tẹ́lẹ̀ yìí sọ̀rọ̀ làkàyè tó ṣe kíni tó kunná anabi ni ẹ jí ọ̀rọ̀ la èrí wà lórí ẹ ikiru ẹ̀rí bẹ́ẹ̀ kó ṣe kíni ó lè rọ̀ la lẹ́yìn pọ́ wá jẹ́lẹ̀ bí ibùtọ́ gbọ́n yẹn yóò tún wá jẹ́ nitọ́ lẹ́sìn ẹ̀ sí ti ṣáájú o gbogbo àyà wà lórí alukurani wà ní orí ẹ̀yìn padà sọ àwọn alákọ̀ọ́kan ọ̀nà tí wọ́n ń gbà rọ yín sọ fún yín tí ń bá débẹ̀ pàdé lábàáyé wọ́n rọ àlá báyìí fẹ́ni báyìí àdìsí báyìí ni wọ́n fi tú àlá yìí àyà báyìí wọ́n fi tú à ń padà bọ̀ wábẹ̀ náà kọ́dẹ̀ ni wọ́n fi ṣe sí tí wọ́n fi rí tí wọ́n fi tú tí a sọ irú ẹ̀ tàwọn méjì tó lálàá pa wọn pinnu lẹ́ẹ̀kan bí wọ́n ti rí ni wọ́n fi ṣe kíni wọ́n lẹ́nìkan lọ mọ́kà wọ́n sì ni wọ́n kò lé ẹnìkan méjèèjì sì ṣẹlẹ̀ báwọn méjì ti rí wọ́n fi lọ wọ́n fi àyà rọ́ mi wọ́n fàdísì rọ́ mi wọ́n fi bẹ́ẹ̀ yẹn ti rí ẹni tá a pè lọ́jọ̀gbọ́n yìí náà yóò jẹni tó mọ kìtàbù wa sunna kìí ṣe pọ́kàn gbọ́n lásán ọ̀rọ̀ fírìtì nǹkan kí n bọ́ sọ mọ́lọ́ kálá bá fírìtì nǹkan o yóò ràn ọ́ nígbó ni o ẹni tó mọ kìtàbù tó mọ sunna tó tún wá jẹ́ ní yìí rẹ̀ ṣe kí ni tó pé òdìmẹ́ni ẹlẹ́ẹ̀kejì tó sọ àlá rẹ̀ má sọ fún habibu ni kò sọ fún olólùfẹ́ kọ́dà bí ò ní làákà yìí ẹ máa gbọ́ ní mo fẹ́ sọ yìí kí kìtàbù ọmọ yìí kí súnà ọmọ yìí àmọ́ fẹ́ràn rẹ tọ́wọ́lá la pé ha ah, mo tiẹ̀ wọ́lá la pé mo ń fò lọ sánmà sórí ìfẹ́ tó ti sọ pé ha ah, kò ti gun sánmà ayé rẹ máa ń da ọ̀rọ̀ náà nù kọ̀sọ́pọ̀ ọ̀gá ah, àmọ́ kọ̀sọ́ pé ha ayé rẹ máa ń da ó ti rọ̀ náà nù ìfẹ́ tó ní sí olófin láyé rẹ ń da ọba lọ́wọ́ ẹni tí ń eh, bí ọ̀rọ̀ náà nù àbí ṣé pílẹ̀nì yẹn ti jábọ́ tòótọ́ ọba ìsọfẹ́ nílé pé àdìmọ́lá la pizza fún sàmàdé ó ní ah àwọn jẹ́nsì ma kò kéwú kọ́ kàwé nǹkan kan yìí àmọ́ fẹ́ yóò ní eh bóyá ọ̀fẹ́ lọ́lú ìbò nù tọ́lá àwọn jẹ́ máa ń lọ́lú ìbò pílẹ̀nì náà wọ́n máa gùn bó ti já lóko tó ọmọ fáwọn ti ń lọ́lú ìbò pílẹ̀nì wọn ṣe kí ni nígbò tí wọn náà tó ń fò nísìnyí yóò rún mọ́ pílẹ̀nì tí ń fò torí kó nífẹ̀ẹ́ rẹ̀ àmì yìí tí ò nífẹ̀ẹ́ rẹ pílẹ̀nì tí ń jábọ́ ní ọ̀ràn tí pílẹ̀nì tí ń jábọ́ yóò wá fọlá rẹ sì dédé pílẹ̀nì tí ó ṣe kí ni tí ó jábọ́ ló fi jásí pé ń tọ́ba ara là fún àkọ́kọ́kọ́ jẹ́ làbí kí ni mo pè jàmá tí kìtàbù wàásù náà yé tọ́wá ní ọpọlọ tó lé ẹlẹ́ẹ̀kejì kọjọ́ lólùfẹ́ tí ó sọ ẹlẹ́ẹ̀kẹta kọjá alim onímímọ́ ìfẹ́ ọ̀pá yín bọ̀ amórí pé àfa àlélẹ́yìí tó jó ní torí mọ́ gáìdì ẹ̀ ìmọ̀ tó ní ó ṣe kí ni yóò gáìdì ẹ̀ ìmọ̀ gáìdì ẹ̀ ẹlẹ́kẹta kọjá nọ́ọ̀sẹ̀ àwọn tí wọ́n máa ń pè yẹn sákìsì ni wọ́n ń pè ní nọ́ọ̀sì bí oníwàásí kìí ṣe gbogbo wàásí lóní mímọ́ o ẹlòmíì jó ní mímọ́ tí èso ń wàásí o onímọ̀ ni ìmọ̀ rẹ̀ kọjá tẹ́ntì ṣe wàásí àmọ́ kìí ṣe wàásí àwọn míì wá ń bẹ ń wàásí ni wọ́n ìmọ̀ ẹlòmíì pọ̀ nù wọn ìmọ̀ ẹlòmíì ṣe ni òkè àmẹ́ni tó lòun ẹni tó mọ̀ náà yóò fi ṣe nàṣíà fún àwọn là ń pè ní nọ́ọ̀sẹ̀hù èèyàn fàlà lọ́rù wọn torí làákà ìnàṣíà ti ń ṣeun náà yóò fẹ́ kí nǹkan dáa kò ní rọ àlásìbí tí ò ṣe kí ni ẹlẹ́ẹ̀karùn ẹni tí yẹn lè fi nǹkan lọ lóra ayé ni lẹni tí ọ̀dà làákà yìí ní ó lè má kéwú tó nǹkan ó lè má ká àmọ́ dáa làákà yìí ó sọ fún pé tí n bá sọ fún pé ọjà bọ́ nísinsìnyí ò ní rí mi léyìn bú kọfẹ́ràn rẹ náà wà múnilà káyì ìfẹ́ ọ̀pá wa àti ẹ̀pọ̀ kì í so mímọ̀ kí n wá sọ fún gbígbà tí lóun fò lókè kí n wá pé yọ jábọ́ làákà yóò pé làákà yóò sọ fún pé tí n bá ní yọ jábọ́ yóò mọ̀ fojú bú wèmí náà ṣe à ń pé làákà yìí ló fi dá rẹ ẹ̀ irú èèyàn bí òní rà láàbù fún ọ torí kò ní fẹ́ kó fojú bú wo torí làákà tọ́ wà nú ẹ̀ ó làákà yìí kì í fẹ́ wọn orí léèyàn bú ẹni tí wọ́n pè mí tí ọba á dàrú ní làákà sínú ẹ̀ àwọn alẹ́ kìíní kan ayé ń serú ẹ̀ làákà ni ò ẹni bá ń ṣiṣẹ́ bú yọ máa sápamọ́ torí pọ́mọ̀ kí wọ́n gbọ́dọ̀ pé wọ́n ní. anabi wa muhammad nínú àdìsí rẹ̀ ńgbà tí ó sọ̀rọ̀ ẹ máa gbọ́ ń tọ́ka ńgbà tí ń sọ̀rọ̀ àlá ó wá ní wàlá yẹ̀kú sùhà ó gbọ́dọ̀ sọ àlá rẹ̀ ilá àlà wádìn àwòdìrá yẹn wádìn òun lólùfẹ́ lára tàrà tàwádùn wádàyà wádùn wáádín olólùfẹ́ lànàbí yẹn ọlọ́la fún odimeni awodira yìí abẹni tó ní làákàyè nínú rìwáyà tirimidi òun ní wàlá yóò hadithu bìhá ọ gbọ́dọ̀ sọ aláìfẹ́ nìkan ilá lẹbi ban àfẹnitọ kẹ́kọ̀ọ́ tẹrí ẹ segin ni kitabu wàsúnà tẹrí ẹ wá segin ni tó pé aw habi ban abolólùfẹ́ sẹmukẹ márùn bọkà ẹ ti rìwáyà ti àkọ́kọ́ abudawuda ọkadì aláwádín olólùfẹ́ ó sì kadìrá yín oní làákàyè riwaya àti tirimisi òun ka labiban aw habiban ó di mélòó báwọn ó di mẹ́rin riwaya ẹ wá lọ wo riwaya ti ń bẹ lọ́dọ̀ sẹ́rí riwaya tirimisi ń Albani sọ kọ́lá láàfíà ẹ lọ padà sọ̀rọ̀ tirimisi nínú àdìsí mi òun ní ilá àlà alimin aw nasihin kọjá àfa àbó ní wáàsí tí ma ṣe nàṣíyà fún èèyàn àwọn èèyàn wọ̀nyí ni àárọ̀ àlàáfún àwọn tá àárọ̀ àlàáfún ni ó di nǹkan mélòó tí mo kà báwọn Odi márùn alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ yẹn bá lálàárí tó bá jí kíní ọ̀kọ́kọ́ sí ẹlẹ́ẹ̀kejì kíní ó ṣe ẹlẹ́ẹ̀kẹta kíní ó ṣe na kó tó alẹ́ ẹ̀ dáadáa ọ̀rẹ́ tí ọba sọ kéésì mi ni kó tó aláwọn yóò tu fún rẹ ni àbí yẹn ọba tu ni kó gbé dáadáa wọ́n ṣe kíní wọ́n tu sí yóò tu fún rẹ ni wọ́n ọba tu ni kó gbé dáadáa wọ́n ṣe kíní wọ́n tu sí tọ́ba ìtìrí pé wọ́n ní tura la tún kan rẹ̀ àbí kí n wàhálà ọwọ́ ẹni la fi tó rọ ẹni <laughs> torí ẹ mo fi mẹ́rin wá pé torí káwọn sábẹ́ mọ̀ sí àlátú fúnra wọn ànábì yóò ká súpàtà yóò béèrè pé tán lálàá nù yín kí n bá tu torí kí wọ́n tù ún ní àrẹ ó ní tí ó ṣe lára aláyẹn náà ó di mélòó tí mo kà báwọn ó di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn mo wá ju èrú àwọn èèyàn tí ó ṣe kínní tí ó tó àlá òun lẹ́lẹ́ẹ̀karùn òun lẹ́lẹ́ẹ̀karùn mo dá yìí dúró báwọn mo dájú ń dúró báwọn mo wá fẹ́ bọ́ sí bọ́ ọba wa lálàbù aláta ń pè ní ahawilu shaitan wàhálà ṣètánì àwọn aláti ọ̀dà tó dáyà jáwó tó dìde wìrìwìrì ẹlòmíọ́ la aláyọ̀ tají kó tó jígẹ gbogbo aṣọ ẹsẹ̀ kínní títútù mọ̀rẹ́ ni mo rí géńdé tó ti bímọ mélòó kan tó tún lálàá kó ń tọ́lé ó sì tọ́lé kátó kọ́lọ́hún tó gbàdúrà kọ́mọ́ tọ́lé mọ́fẹ́ tọ́lé mẹ́ta mẹ́rin njọ́ tó bẹ̀rẹ̀ tọ́lé ń tọ́lé lọ ni sì lálẹ́ mọ́ lẹ́ni tó lálàá kó ń jẹ́wà tó jí tó bẹ́ wà lẹ́nu ẹ̀ tínú sì rún tọ́lọ́wọ̀n pa ẹlòmíì lóhun ṣubú lójú oorun ìdè tí ó dìde báyìí di ọ paralyze ni bẹ́ẹ̀ ni aláyé sáwàdà wọ́n ná ẹlòmíì lójú oorun ó sì jí ọ pàpà eri bẹ́ẹ̀ díẹ̀ náà ló sì sùn ọkùnrin kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó mọ́ náà wò mí nísìnyí wọ́n á bá mi jọ̀njọ̀ ọ̀rọ̀ tí nǹkan wá bá mi yọ̀ tọdún méjìlá alátòhun lòdì ẹ̀dá yóò sùn yóò wà lálàá pé wọ́n bọ̀ òun sí òhò tí ọba jí òhò ní ọba rẹ̀ ọ wà dìgbò tó bá fẹ́ sùn ní kọ́kọ́ ń wọ nẹ́kà àti singlet wọ́n ti bọ̀ ńgbọ̀ ya ni wọ́n ń wọ bùbá àti ṣòkòtò sùn wọ́n tó bọ̀ ọ wà kan wà gbẹ́dá sùn gan wọ́n bọ̀ tí bá sì ń bọ̀ yóò wà lálàá pé wọ́n ń bọ̀ aṣọ òun tó jí náà yóò bá òbí bọ́ ní ọba ló fi jásí pa aláburúkú lágbára o aláburúkú lágbára o ẹlòmíì ojú olóde lára kó òun ya wèrè ó jí báyọ̀ wọjà lọ́ni o ìwọ mùsùlùmí táǹsì ń kìlọ̀ fún ọ pé mọ́ wọlé ológun mọ́ má lọ yẹ̀mí wò bẹ́ẹ̀ lómi bá lànà tó bá dìde lé yẹ̀mí wò ní lọ yẹ bá ń yẹ̀ wò mo lálàá báyìí mo ní àlátọ́ láyìí àwọn máa jẹun lọ́ọ́ wọ́n tún rọ síbi táwọn fi gbowó lọ́wọ́ rẹ̀ yóò tún sẹ́mọ́ la nǹkan méjì ni ọ̀sán gbáko àwọn ọ̀rọ̀ síbi tí wọ́n fi rí irọ́ tí wọ́n rọ̀ wọ́n tún ṣe kíni tún sẹ́mọ́ la anabi ti ní ọmọ sọ òun lọ́lọ́ sọ wọ́n lè gbé garawe epo lọ́kàn wọ́n lè gbé ẹran dúdú tí ò ní funfun ẹyọ kan ẹnìkan bẹ wọ́n lálàá wọ́n lọ sọ fún pé wọ́n lálàá ó ní wọ́n lọ ra màálù tó bá fọ́jú mẹ́rìndínlógún ẹlẹ́kùn àwọn màlúù ti ń fọ́jú awọ àwọn náà ni àwọn afọ́jú màlúù sixteen afọ́jú màlúù sixteen ngba àwọn òtètè wa ara wa ni wa ránṣẹ́ sí wọn pé àwọn ti ní káwọn fúlàní ó kó wa ìtètè sẹ́ndì owó lọ́wọ́n wa bá mi mo ní má fún kọ́bọ̀ má fún kí ni wọn náà wá débẹ̀ wọn lọ wá débẹ̀ táwọn wí fún yín nù lọ wá ń bẹ̀ aláwọn ní táwọn èèyàn fi ń ṣe fáwọn èèyàn níta kì í ṣe nǹkan díẹ̀ o ẹlòmíì bí yẹn ti àlá ní rọ́ fá tó fi kọ́lé yín sì ń lálàá sáwọn èèyàn fá dé egun mọ́tò yọ lálàá sáwọn èèyàn ní gbowó lọ́wọ́ káàkiri tani àwa gbọ́ sí ẹbú tí ó fẹ́ dúró bẹ́ẹ̀ yẹn bá wà lálàá burúkú tó burú jáì irú àwọn alátimọ̀sọ́ lẹ́ẹ̀kan tó jí ti ń làágùn tó ní wọ́n na òun tó ní wọ́n fọ́ kí mẹ́wọ́n lérí tọ́lá àwọn sọ́jà ń lé òun bóun ti ń ṣubú ni wọ́n tún na òun àwọn sọ́jà ẹlòmíràn ra àwọn ìyá àgbàlagbà lọ gbá àti àti gba ayálẹ̀ tẹ̀ ń lè kí lójú wọn làwọn ìyá ayé ń lé òun kò ti ní ìyá ayé ń lé òun kò tó ní ń lé <laughs> èmi ọmọ ìyá kan tí ò sí láyé gbogbo ìyá náà ayé wọn gbé <laughs> àbí òun ìyá ti yín náà bó wọn ń gbé tí ò sí láyé ni àwọn àkàtì àrò ayé lérí àwọn kan ò lè ro ayé lérí wọn làwọn kan bàbá ayé sáwà ń gbọrùn ni gbogbo wa náà ibo là ń gbé ayé náà ni mi yà lakala lálàkàlà kí mùsùlùmí ó ṣe tọ́wọ́ òfin ní tẹ̀ tọ́wọ́ òfin ní ṣe kíni ń tọ́wọ́ òfin ní tẹ̀ nǹkan méje nǹkan méje lọ́wọ́ kẹjá máa nǹkan méje ni àkọ́kọ́ bó o bá ti lálàkàlà tó ní agbára tó kọ ọlẹ́mi sókè tó ń lágùn jọ̀bọ̀ ìtọ́ kọ́kọ́ ṣe gbára ni a'udhu billahi minash shaitonir rajim kí ni mo kẹjá máa kọ́kọ́ sọnù ni pé a'udhu billahi mina shaitonir rajim Buhari lọ́gbà wa o anabi ló sì sọ anabi ó sì ní purọ́ fún wa àbọ̀parọ́ kan rí èwo lọ́sọ tẹ́ ẹ̀ bá bẹ́ẹ̀ àwọn sábẹ́ yẹn lakala náà fi júwe fún kọ́dà yín bá débi àwọn sábẹ́ tí ń lọ bá anabi pa àwọn lálàkàlà o ẹ wo tá a bá parí tọ́pìkì yìí bóyá tọ́pìkì tọ́kàn ni àwọn mí bẹ tí nǹkan kọlù mo ti sọ́njú ní náà balẹ̀ bá ti dé báyìí ojú rẹ̀ ọ̀ dání kò ní ronú sùn tí ló fi mọ́ ń sàwọn sábẹ́ náà anabi wa solution sí fún wọn eh, abàdé bẹ́ẹ̀ náà tó ibi tálẹ́ bá ti lẹ́ báyìí ojú rẹ̀ ó ṣe kíni yọ dání magiribi ń wọlé báyìí ojú rẹ̀ ọ̀nà kàkàkàkà àgbàdàbọ̀ àgbàdàbọ̀ wà bẹ́ẹ̀ náà àgbàdàbọ̀ wà bẹ́ẹ̀ amakọ ọlọ́la kala ojí báyìí kí mọ́nà ọkọ ṣe a'udhu billahi anabi wa muhammad nínú àdìsí tí a fa wa abu sa'id al-khudiri tọgbà wa anabi ni wa idara aghayru dhalika mimma yakra ẹni bá lalakala nínú tọkàn rẹ̀ bá kọ fa innama hiya mina shaitan alatọlila ahun sitani lọsẹ díẹ̀ ẹ wo ní a bá ní sitani jẹ sọ fún ọ ọ̀rọ̀ ń tóbi tí a bá ní sitani kí n bá lọ́rọ̀ ń ṣe àwọn ológun sitani wọn rán bólógun bá ságùn sí ọ tí ọba rọ lù ọ sitani ni ó gbé wa èmi ni àìnù ni èmi lóso ni èmi làjẹ́ ni èmi làdáhùn ṣe ni gbogbo wọn pàtàkì wọn ń dò ṣètọ́n ibikíbi táláwọn bá ti wá ṣètánì ni kọ́ńtráktọ̀ táwọn pè kọ́ńtráktọ̀ rẹ̀ onígbàsẹ́ o lànà bíi fi làmàlẹ̀ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan fa innama hiya mina ṣètọ́n ibi àláwọn ti ń bọ̀ ibi orí ó ti wá ọ̀dọ̀ sóni ọ̀dọ̀ àjẹ́ ni ọ̀dọ̀ èmèrè ni ọ̀dọ̀ adáhùn ṣe ni ọ̀dọ̀ àfọ̀nàkàlí ni ọ̀dọ̀ àwọn eléégún ni ọ̀dọ̀ olóòṣà ni gbogbo wọn pátápátá ọ̀dọ̀ kíni mo ta ni gbogbo wọn ránṣẹ́ anabi nífa ìnàmà híyá mina ṣètọ́n àwọn kan ti gbé kọ́ńtàtì fún ṣètọ́n lọ lórí nu ti gbé fún lọ lórí nu anabi ní fasta'id min sharriha ìtọ́sọ ni pé a'udhu billahi àkọ́kọ́ ṣẹ́gun nu àkọ́kọ́ ṣẹ́gun nu tẹ̀ka bá jí ó ní alihamudu eléyìí tó o bá jí kí lọ́kọ̀ọ́kọ́ sọ. wọ́n ti àtàkì ẹ̀wọ́n náà ṣe kínní. ó yẹ ń kọ́ ẹlẹ́kọ̀ọ́ kan àtẹ̀kọ́ ayé àti gbogbo àtẹ̀sìn ní a bá àtàkì yẹn yẹn àtàkì padà ni tí a bá àtàkì yẹn kí mo lè yẹn ó ṣe èyàn yọgi wàá gbé òkè wọ́n fẹ́ kó bọ̀ ọwọ́ àhọ́ kí ni ó ṣe ibi tó bá sọ fún sí kí ni ó ṣe àmọ́ bó ti yọgi sí ọ ìwọ náà ra guru ọgbà lọ́wọ́ mú ẹjọ́ wa ń jà sí ah, ọkùnrin ìwọ náà bí sèta ti yọjú sí ọ oorun ìwọ náà ń jí kí ló ṣe ọ àtàkẹ àtàkì tó fún ni kí ni. ọ̀ wá ní wọn kí yé wàhálà la yọkẹ́ yẹ la kí ni kí lè la kí ni kí ni bọ̀ kí ni bọ̀ lókè tí lè ọgbà kí ni ń gbé bọ̀ tí pọ̀ ọlọ́run sí kí ni ọ̀ka àti báyìí dòpọ̀ ọlọ́mọ náà fi ń lo kálukú lòkulù náà fi ń gbà yín lójú gbà yín mú gbowó lọ́wọ́ yín lò yín jìbìtì. ó ń jí báyìí kí ló ṣe jẹ̀mọ́. tó fi ṣe tó fi ṣe tó ṣe tó ṣe kọ́kọ́ nù tó kọ́kọ́ ṣe nù. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì. E tanabi ni o se awusu tó se ń kọ́ wa níjẹ́ yọ kan ẹ̀kọ́ kejì nù kò níjẹ́ mélòó ó kéré jù mẹ́ta mélòó mọ̀ kò níjẹ́ mọ́ ó kéré jù mélòó ali isti'adatu mina shaitan lojim talaatan ẹ̀mẹ́ta anabi wa muhammad nínú àdìsí ti ń bẹ muslim anabi ni wali yasta'idhu billahi mina shaitan ni talaata awusu tí o ṣe tí mo ní o ṣe òun kọ́ ma jẹ yẹ ọ̀kan ó kéré jù kọjá mélòó la nàbì ni o ṣe ẹ̀mẹ́ta awudu bilahi mina shaitan ni rajim awudu bilahi mina shaitan ni rajim awudu bilahi mina shaitan mẹ́ta wọn pè é o de méjì kankata tó ṣe o ń sa awusu yẹn taba yìí o rè dànù kí mo ló ṣe aláwọn kí mo ló ṣe kí àtàkì ni àwùjọ ọkọ àtàkì ṣètánì tó ó ṣe kíni òun ni a'udhu mélòó ọ wàá rí àláhùn ó ti àtàkì ṣètánì alátọ́wá gbé wa kí mo ló ṣe óòrè yàrá ti rí nǹkan kí ni ó ṣe ó ti dànù ló ti rí ọ wà tutọ́ lẹ́ẹ̀mẹ́ta ọ gbẹnusẹ́ gbèsè ọ wà tọ́ lẹ́ẹ̀mélòó bọ́ ọ bá ti sọ̀rọ̀ kí ló ṣe fàlà yẹ o ti rè èèyàn rí alábú ni o ò ní jọ́ sẹ́ o ó tètè rè bọ́ ọ bá ti àtàkì èso tó mu wá aláwọn náà kí ló ṣe ó léwu náà dànù ìgbésẹ̀ di mélòó anabi wa Muhammad ó ní kéèyàn ó ní falẹ̀ yẹ́bùsùn kan an shimalihi fa innaha la tadurruhu kó tutọ́ sẹ́gbẹ́ òsì aláyẹ̀ ò ní lapaláyé mọ́ aláyẹ̀ ò ní segin ni ò ní lapaláyé mọ́ nbẹ́nu Bukhari nbẹ́nu Muslimu anabi wa Muhammad ó tún sọ́nù àdìsí mi pé wa idara ha ahadukum ruya yakrahuha bẹ́ẹ̀ nìkan ní ibara latẹ́mi ẹ̀kọ́ falyabsuq an yasarihi thalatha kó tutọ́ sẹ́gbẹ́ òsì ẹlẹ́mẹ̀ló mẹ́ta pàtó lẹ́mẹ̀ta ó ti segin ni dire ẹ máa ẹ má nàlẹ́ ológun mọ́ má jẹ́ wọ́n gba yín mọ́ má jẹ́ wọ́n gba yín mọ́ má jẹ́ gba yín mọ́ ó di mélòó báwọn ẹ ẹlẹ́kẹrin ọwọ́ apalùdà kí mo ló ṣe ẹ ó tún palùdà pé bí tẹ́ ẹ fojú sí ọ̀nà òsèkínní ọ̀nà òtún gbàgbé mọ́ o sọ̀rọ̀ kó o ti rí ọ tún wá sọ fún wọn kí bí tẹ́ ẹ fojú sí èyí ò ní túmọ̀ pọ́ pa ìlú dà ẹgbẹ́ tó fi sùn tó fi lálàkàlà òun ó yí padà tọ́ba ti yí padà kí ló ṣe ọ̀pọ̀ àdúdà ní apàdà àwọn òní bọ́m̀bẹ̀ mọ́ òdodo mo sọ fún ọ ibi wọn ti ka ọmọ mi bá padà dé wọn ní sẹ́kínì wọn tó ló ti pa ó ti change route ọ wà yí ẹgbẹ́ tó fi sùn ó sẹ́kínì ó yí padà ó yí padà ó yí padà anabi wa Muhammad nsọ́nù àdìsí pé tẹ́nìkan nù yín tọ́ba ti ó ní ìdára ahadukumuru wòyá yẹ̀kara wòyá faliyabusuki ayasari italata bẹ́ẹ̀ yẹn bá lálà tí o tẹ́ lọ́rùn kó tọ́sẹ̀ kí o sì ní ẹ̀mẹ́ta ọwọ́ atún ní faliyẹsẹ̀ yìí bíbí la ìmínà ṣètọ́ talata kọ́sà usu ní ẹ̀mẹ́ta ó di nǹkan mélòó báwọn ó ní wàlíyà tahawal ajẹ́bìhí lẹ́bí kánà àlẹ́ yìí ẹgbẹ́ tó fi sùn kó change ẹgbẹ́ yẹn padà ó di mélòó ọba ti padùdà ní abá padà wà wọn ní sẹ́kìnì ọdẹ kọ́ mi ló ta kọ́ bá wọn ó di mẹ́rin ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn ọ wà yẹn náfìlà wà dìde bá wọn kò tó sùn padà kí n mọ́ ló ṣe èyí ọ yẹn náfìlà ọ bọ́ lọ́n sọ̀rọ̀ pé ọlọ́run ó ní ilé ìdìmọ́lá ẹ̀ mọ́jọ́ sẹ́ ayé mi gbogbo aburú bẹ̀ kó dóore fún mi gbogbo rí ibẹ̀ tẹ̀mí ni kọ́jẹ́ ó yẹn náfìlà ó yẹn náfìlà anabiwa Muhammad oni ní fàyínra àádùkúnmá yẹkara bẹ́ẹ̀ nìkan nù yín tọ́bárì ntẹ́mi ẹ̀ kọ́ lójú abúlé alágbàdì sí wa o inú sọ yóò muslim lọ́wọ́ abúlé alágbàdì sọ yóò muslim lọ́wọ́ tọ́lọ́lá làáfíà anabi níbẹ̀ nìkan nù yín tọ́bárì ntẹ́mi ẹ̀ bá kọ́ lójú oorun fali yakum kó dìde wọ́n yìí sọ́ọ̀lì kọ́ yẹn náfìlà kó ǹdẹ́ kó segin kọ́ yẹn náfìlà ìgbésí àkọ́kọ́ tó bá jẹ́ ọ́sà àwùsù ẹ̀yẹ yìí ń kí ló ṣe ó wá dìde ó lọ yan nàfílà ó wá yan nàfílà ó change ẹ̀gbẹ́ tó fi ṣe kínní tó fi sùn tó fi sùn ẹlẹ́gẹ̀fà ǹjẹ́ kò di márùn tí mo kà báwọn ẹlẹ́gẹ̀fà tó ṣe kókó gan o yìí ṣe kókó gan o tó o bá ti ṣe ní tí mo ní o ṣe òun mọ́ dára ẹ̀ láàmú mọ́ ìkẹfà ni pé àyẹ̀sùkúta wàlá yuhadithu biya ahad kọ́ ọ dákẹ́ kọ́ ọ mọ́ sọ fẹ́ nìkan kí mo ní kọ́ ọ mọ́ ṣe mo sọ fẹ́ nìkan mo sọ fẹ́ nìkan mo sọ fẹ́ nìkan ẹ bá dé nu tirimisi nu tirimisi anabi nsọ nbẹ pé wàyí dara àrùn yẹ ha bí yẹn bá rí alatọ burú jáì fàlà yufa siru wa kó ń gọ́ ọmọ tún kan rẹ o kọ́mọ segin ni kọ́mọ tún síbi kan pé wáyà ń gbà pé òun fẹ́ kú ni mo rẹ̀ rọ o rírọ̀ ọ̀sẹ̀ kínní kọ̀ọ̀kan ọ́ fala yufasiru wa mọ̀rọ̀ mọ̀tù so o ti lana awusubila awusubila osidi ose nafila nkan kan osi yẹ wa osun padà àmọ́ kọ́ máa pé bóyá bí wọ́n ti nàmí bí wọ́n ti máa nàmí kí ayé nu ọ̀rọ̀ náà nu ká máa ma nọ kí n jọ wọ́n máa ma nọ kí n tó tọ́ ee mọ́lára kí mọ́tò lásìdẹ́ǹtì bóyá bí ti lásìdẹ́ǹtì nu ma wulẹ̀ rọ ntí ẹni ose ni kò ose kí ni sì mójú kó mbẹ́ má rọ fún rẹ má jẹ́ yẹn ọbọ̀ ose kí ni wọ́n jiyàn ọbọ̀ ọ̀rọ̀ wọ́n jiyàn ọbọ̀ ọ̀rọ̀ anabi ní fàlà yufasiru ha mọ̀rọ̀ o wàlà yukubiru bi àti má fi tó yàn létí mọ̀rọ̀ fún rẹ̀ sì má segin ni má fi tó yàn létí nínú àdìsí mi anabi ní wàlà yadhkuru ha li ahadin buhari lọ́gbàáyé wa mo gé àdìsí yẹn anabi ní wàlà yadhkuru ha li ahadin kọ́ ma sọ fẹ́ nìkan fa iná ha látẹ̀dúró bí ọba ti sọ fún yẹn kò lè nílá bí ọba ti sọ aláǹ fún yẹn kò lè ṣe kíni kò lè nílá ìmọ̀ sọ fún yẹn ìwọ náà ránṣẹ́ sí aburú nu nínú muslim mo ti kà yẹn náà lẹ́ẹ̀kan táwọn nábìyẹn tó bá di tẹ́mi ẹ̀kọ́ kó nìde kó ṣe náfìlà wàlá yóò hadithu bìhí ahadan kọ́mọ bẹ́ẹ̀ nìkan sọ rárá kọ́mọ bẹ́ẹ̀ nìkan sọ rárá kọ́lá tẹ́ bá dénú Bukhari Buhari dìdì sí báàbù kan nu tíra rẹ̀ ó sí báàbù kan ó pe báàbù ń ní báàbù ó ní àdìsí kan mo fẹ́ máa kó wáyé o ìdára àmọ́ yẹ́kara bẹ́ẹ̀ ń bá lálàntẹ́mi rẹ̀ bá kọ́ fala yukubiru bi ha kò gbọ́dọ̀ sọ wala yadukuru ha kò gbọ́dọ̀ wí jáde buhari di si baabu fún kéèyàn má sọ fún èèyàn ni ó di mélòó tí mo kà ó di mẹ́fà bí mo wá fẹ́ ṣe keje sí ọ wà sàdúà kí n bolo sí bó bá ti parí náfìlà ọ wà tẹwọ́ sọlọ báyìí ọ tẹwọ́ báyìí lẹ́yìn náfìlà ọ wà segin ni ọ wà sàdúà kọ́dà àdúrà tá a máa ṣe yín sọ kí n tó wá sọ ẹ̀kọ́ kan nìyí náà ní ọ̀tọ̀ anabiwa Muhammad Ibrahim nàkí òun ló jẹ́ òye wa. ó ní anabi ní ìdára àádùkún fíìmù náà mi yìí máa yẹ kíra bẹ́ẹ̀ ni kábàlá lálójú oorun tó ntẹ́mi ẹ̀ kọ́ faliyakul idastai kada tó bá jí kó ṣàdúà yìí ẹ dákun tí n bá ń wí ẹ̀yin tẹ́ wà mí ẹ bá ń wí ẹ pé a'udhu bima adat bihi malaikatullah wa rusuluhu min sharri ru'yaya hadihi an yusibani fiha ma akra'u min dini wa duniyaya àdúrà tí yóò sinú ẹ lọ́kùnrin tẹ́ ń taipu ẹ lè bá ń a'udhu بما adati به ملائكة الله rusuluhu من sharri ruyaya هذه أن يصيبني فيها ما akrahu من ديني ودنياي duniyaya kini tuma rẹ̀ a'udhu mọsadi mọsadi bima adati bihi malaikatullah gbogbo malaika Ọlọ́run tí wọ́n ń sadi ẹ dákun tala malaika ń sadi èmi náà sadọba yẹn àwọn malaika ń sadi èmi náà sadi wa rusuluhu gbogbo àwọn òjíṣẹ́ àwọn ànábì rẹ̀ ni wọ́n ń sádi èmi náà sádi níbo mo ti wá sádi mìnsárìrì wíyáàyà níbi abúlé àlà abútìmọ́láyì abúlé àhádìhì àlà abútìmọ́láyì kábùrù rẹ̀ má ṣe kínní kọ́mọkànmí anyusiba ní fíhá má àkàràwù kí àlá yìí má kó bá mi ń tẹ́ mi mi ọkọ̀ mi ń dì ní níbi ẹ̀sìn mi wádùn nìyá ayé àtàyè mi kálá yìí má kó bá mi ẹ̀rọ àdúrà ń kún àbí òkun gbogbo yín ni kẹ́ lọ́ọ́ ha o ó bá ti lálàkàlà ìgbésẹ̀ mélòó ló ṣe àkọ́kọ́ ọ sàdà ọ ọ ṣe àwùzù ẹ̀mí ló ló ṣe lẹ́yìn àwùzù kí lọ́kàn àgbẹ̀là ẹ̀mí ló ó di mẹ́ta báwọn kílẹ̀ kẹrin ó ń dé ọ̀yàn nẹ́fìlà bí ó di mẹ́rin kílẹ̀ karùn-ún ọ wàá sàdúrà tá a wí yìí ó di márùn kílẹ̀ ọba fẹ́ sùn padà ó chẹ́ǹjì àhà tó fi odi mẹ́fà kílẹ̀ lẹ́ẹ̀keje má rọ fún rẹ̀ sì má sọ fún ọlọ́njẹ́ àmàlára rí ọlọ́mọdé alálàbú ọlọ́nkọ́ gbanibada fún wa.